akú ojúmọ́ akú ojúmọ́ akú ojúmọ́ ọmọ tó mọ́ tèmi tẹ̀yìn níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti wò wá bẹ́ẹ̀ ṣe ń wò wá lójoojúmọ́ láràárọ̀ àwa dẹ̀ mọ̀ pé ojú tẹ́ ẹ fún wò wá yẹn lágbára láwùrà bí kò ní fọ́ ẹ ire báyìí òun lójú owó rí ire náà lẹ́ẹ̀ máa rí o gbogbo bí tó ń bẹ lọ́wọ́ iwájú báyìí ó ti dàfẹ́yìn èyí tẹ́gùn fi ṣọ́ o akínyẹmí ọmọ Johnson òun náà ló ń kí yín pé ah ṣe dáadáa òun la bá yín ẹ wojú yín bó ṣe gún régé ẹnu pimples ẹ káàárọ̀ èmi nìkan kọ́ mo wà ń bí army finger wọ́n ti gbé finger ẹ̀ tẹ̀lé mi Eh. ojú mi rówó rọmọ ó rà láàfíà orí àìkú balẹ̀ ọ̀rọ̀ ẹ <laughs> eh, tí ojú èèyàn bá ti rí owó tó ti rọmọ ojú náà tún gbọ́dọ̀ gún régé ni ojúmọ́ ire lètò ètò yìí náà ni ojúmọ́ ire báwo lojúmọ́ ọ̀dọ̀ yín ṣe rí ó mọ yín síre àbí mo mọ̀ pé ó mọ yín síre ojúmọ́ àlàáfíà òun náà la wà anna anna tí bá pe anna yẹn gbà mí ó máa ń ṣe mí bá wa anna ẹ because ó ní sound kan tó máa ń anna <laughs> adéníkẹ́ babatunde òun náà ló wà lórí ètò tó gbé yín mọ̀ sí honey fingers. Eh, eh ọmọ wọn ọmọ ẹ̀kọ́ ọmọ gidigbo ọmọ wọn olúlẹ̀ òjẹ̀ṣà aya wọn lóńdó ẹ̀gìn òun ló wà lórí ètò lẹ́ni pẹ̀lú akínyẹmí lẹ́ni ah, ohun tá a fẹ́ sọ nǹkan tó yẹ pé yín fúnra yín gan tí tá bá ṣe ń jù fún yín ẹ̀ a máa hàn pé òótọ́ ni ah, kí ni ìṣèmí rí ah, ni àwọn ká tó wá bọ́ sí ojú agbami ètò à ń bọ̀ ẹ jẹ́ ká sáré dókè lọ. wọ́n ṣe àbámu wá náìsì kan bá ń ju náìsì tó gbọ̀ngbà sọ. ẹ lè ní. ẹniwé adé náà a máa ná pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà ẹni bá wà náà bá hmm. lọ túnbẹ̀ ṣe fúnra ẹni à ń padà bọ̀ ọ̀yẹ́là pérégedé ọ̀yẹ́là pérégedé ojúmọ́ ayọ̀ ló mọ́ wa o ọ̀yẹ́là pérégedé ojúmọ́ ire ló mọ́ wa ọ̀yẹ́là pérégedé ojúmọ́ ire ọ̀nà lẹ́tọ̀ ọ̀yẹ́yẹ́ wà là báyìí ó sàn wá sówó sàn wá sọmọ ẹ kàn ṣáà rí i pé mò ń rẹ́rìn mú ṣáà ń darúkọ owó ọmọ àlàáfíà látàárọ̀ ah, ó ní bó ṣe jẹ́ o ó ní bó ṣe jẹ́ nítorí pé ní ètò ojúmọ́ ire tèmi kò sí bá ṣe máa sọ̀rọ̀ náà tá à ní mẹ́nu bà bí owó ṣe máa jáde kò dẹ̀ sí bá yẹ fẹ́ sọ̀rọ̀ náà tá à ní mẹ́nu bà ojú tó gún régé àbálàáfíà ara nítorí pé tí ò bá sí ojú tó gún régé tí ò sówó tí ò dẹ̀ sálàáfíà ara kò sí bí èèyàn ṣe fẹ́ lọ sí òyì orí ayélujára láti lọ máa polongo nǹkan kan lẹ́yìn tí àwọn olóyìnbó ń pè ní social media influencers tá a bá wò dáadáa mọ̀ pé àwọn tójú wọn gún régé àwọn tó ṣe é wò. Ah, àwọn tó dùn ún wò àwọn ni wọ́n sábà máa ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn àmọ́ ní èmi ohun tá a fẹ́ gbé yẹ̀wò gangan ni pé báwo ni wọ́n ṣe ń bá wá lára ní ti dáadáa. Hmm àti ní ti búburú eh, because kò sí bí èèyàn ṣe fẹ́ ní ojú ojú tó da tí ò ní ní tí ò ní ní ipa tó da ipa wo gangan ni wọ́n ń kó ní ayé àwọn tí ó ń wò wọ́n láyé àwa torí èmi náà máa ń wò wọ́n o kí n má parọ́ èmi náà ń wò wọ́n ní ara láyé àwa pápá àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń dàgbà nítorí ká máa rí i pé àwọn nǹkan táwọn ọ̀dọ́ ń ṣe jù báyìí social media influencer ni ó ń ni ó ti ń rí jù. ó fẹ́ dàbí ẹni pé gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ mm. àwọn àgbàlagbà gan ń ṣe gbogbo yẹn ló fẹ́ di social media influencer mm. báyìí torí wípé ká má parọ́ iṣẹ́ tó lówó lórí ni. Mm, bẹ́ẹ̀ ni. tá a bá dẹ̀ wo iṣẹ́ òun dáadáa iṣẹ́ yẹn máa ń jẹ́ kí èèyàn gba yìí láwùjọ ó máa ń jẹ́ gbogbo èèyàn ó mọ̀ èèyàn mọ̀ tó bá rè sọ́tún a máa parí finance boy finance boy tó lọ sanwó ti finance boy finance boy ipa wo wà ní àwọn èèyàn wọ̀nyí ipa wo ni wọ́n ń kó nú ayé wa bá a ṣe lọ́gùn hmm. wọn lórí ìtàkùn ayélujára hmm. oríṣiríṣi wọn ni o ọ̀pọ̀ èèyàn ni wọ́n wà tó yẹ pé bọ́n bá dárúkọ ẹnìkan báyìí ah, ah bọ̀bọ̀ yẹn ah tí n bá rí báyìí tí n bá ṣe báyìí mo láìkí ẹ báyìí in fact wọ́n ti sọ ọ́ di àwòkọ́ṣe hmm. nínú àwùjọ gbogbo àwọn ọmọ kéékèèké hmm. wọ́n ti ń sọ àwọn influencers wa wọ́n ti ń sọ wọ́n di àwòkọ́ṣe hmm. irú àwòkọ́ṣe wo wá ni àwọn influencer yìí irú àwòkọ́ṣe wo ni wọ́n jẹ́ ní ọ̀dọ̀ àwa tó jẹ́ pé à ń wò wọ́n nílé ẹ mọ̀ pé àwa tó jẹ́ pé àwa lórí amóhùnmáwòrán yìí náà ọ̀pọ̀ náà ló fi wá ṣe àwòkọ́ṣe nílé tó jẹ́ pé wọ́n ní ani ah, finger ah, hmm. nǹkan máa ń like bó ṣe máa ń rẹ́rìn ṣá nǹkan máa ń like bó ṣe máa ń <laughs> bó ṣe wà ń lìkì hmm. òun náà ló wà ń gbàǹjà hmm. nǹkan tá a wá fẹ́ yànnàná tá a jọ fẹ́ gbé yẹ̀wò lónìí rèé pé ipa pàtàkì wo hmm. ni àwọn àwòkọ́ṣe yìí àwọn social media influencers wa ipa wo gangan ni wọ́n ń kó nínú ìgbésí ayé tiwa. ẹ̀yin náà mọ̀ ti yín o àbẹ́ ẹ̀ mọ̀. àmọ́ ni bá ní ká wò ó dáadáa àwọn wo gangan là ń pè ní àwọn influencers yìí àwọn wo gangan là ń pè bẹ́ẹ̀ nítorí pé bó ṣe sọ́lẹ̀ nǹkan sí gbogbo ayé ló fẹ́ di influencer àmọ́ àwọn wo gangan gangan ni wọ́n ń ṣe jù àwọn bóyá àwọn eléré orí ìtàgé wa láwọn tí wọ́n gba iyì àwọn olórin tó ń gba iyì ṣùgbọ́n ní bíi ọdún mélòó kan fẹ́rẹ́ńdógí bíi méjì mẹ́ta sísìn tí a wà yìí ẹ máa ń gbọ́ ìlú ti yí orin ti change o àpáńbọ ìlú wa ti yí orin yẹn ti change o ìlú yẹn yí orin yẹn dẹ̀ change àwọn kọ́kàn dédé dìde àwọn tiktok ìgbà mi ọdún dé hmm. ọkàn èdè dìde tí wọn kì í ṣe eléré orí ìtàgé wọn kì í ṣe olórin ṣùgbọ́n ní ayé ìgbà covid nineteen yẹn tí a wà ní lockdown táyé gba oríṣiríṣi ẹ̀bùn wá jáde hmm. ògo wá sọ̀rọ̀. àwọn àgbàlagbà àwọn àgbà yorùbá wọn ní nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ ń dàgbà ẹ wá rí gbogbo bí oṣù mélòó kan bí odidi ọdún kan tá a fi jókòó lé ní ọdún twenty twenty mi ò jẹ́ gbàgbé hmm. ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé àwọn tálẹ́ǹtì tá a ti rì mọ́lẹ̀ hmm. ọlọ́run wa kọ̀ sí wa pé anna oníhò hmm. anna oníhò àwọn ẹ̀bùn tí mo fún yẹn dà mo ti tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ kí a lọ wú jáde kí ní fóònù <laughs> gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi bísínẹ́sì àwọn tó bẹ̀rẹ̀ sí ní ta kámẹ́rà ń ta kámẹ́rà àwọn tí wọ́n ń ta fóònù ńlá ń ta àwọn tó ń ta tripod gbogbo oríṣẹ́ Mm. táwọn èèyàn fi ń ṣe iṣẹ́ social media influencing mm. làwọn èèyàn bẹ̀rẹ̀ sí níta nǹkan tó dáa ni o bẹ́ẹ̀ ni torí tá a bá wò ó lóòótọ́ kíní ọ̀hún yí ayé àwọn èèyàn padà lọ́nà ọ̀bì kan nínú gbogbo ọ̀nà tí mo mọ̀ tí social media influencing tó fi yí ayé àwọn ọ̀dọ́ padà tèmi mọ̀ tó dángájíá fún mi ni pé láyé ìgbà kan tẹ́ ẹ bá bá ọmọ nàìjà tó bá gbé fóònù ẹ̀ tó ń tẹ̀ ẹ́ wọ́n ní hmm. àwọn ọmọ yahoo yẹn. Hmm. gbájú ẹ ní four one nine. Hmm. àmọ́ nísìnyí gbogbo ọ̀nà làwa náà fi ń pa owó lórí ìtàkùn ayélujára tó dẹ̀ jẹ́ pé àgbá ẹnikẹ́ni. bẹ́ẹ̀ni. in fact káwọn pa yín lẹ́rìn kínú yín máa dùn níṣẹ́ tí àwọn social media influencer yìí tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí anna ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn òṣèré orí ìtàgé àwọn akọrin àti akọrin jùjú o àti àpàlà o àti àtẹlẹ tó ń kọ tẹ̀lé tó ń kọ hip hop gbogbo pátá mm. gbogbo àná láti kóra sórí tiktok mm. ọ̀pọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé ó wù wọ́n láti di òṣèré ìtàgé tàbí kí wọ́n máa gbẹ kí wọ́n máa gbóhùn sáfẹ́fẹ́ báwa náà mm. ṣe ń ṣe yìí ó wù wọ́n láti ṣe ṣùgbọ́n wọn rí àǹfààní láti débẹ̀ oníkálùkù wọn wá bẹ̀rẹ̀ sí ni máa lo social media wọn láti máa fi eh, nǹkan tó wà nù wọn wọ́n fẹ́ express ara wọn sí aráyé wọ́n á fi hàn fáwọn yẹn pé nǹkan báyìí lèmi lè ṣe o nǹkan báyìí lèmi lè ṣe ẹni lè dáná gan tí ò rí kọ́sítọ́mà ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí dáná fún gbogbo wa lórí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ni láì ná owó màtíríà tó pọ̀ bẹ́ẹ̀ni láti ẹ̀tọ́ pa owó sápò ara ẹ̀ bẹ́ẹ̀ni kíní ọ̀hún ń ṣe iṣẹ́. ó ṣe o lágbára o lo ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ um, importance àkókò. Hmm o gbọ́dọ̀ mọ ìgbà tó yẹ kó sáré mú nǹkan kó tó di pé ó máa lọ. Hmm. o follow trend ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tó ń ṣe pé bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n fẹ́ lọ sí wọ́n fẹ́ ṣeré orí ìtàgé ṣùgbọ́n àyè yẹn ò yọ fún wọn ṣùgbọ́n nígbà tí lockdown yẹn dé bẹ̀rẹ̀ sí ní lo fóònù bẹ̀rẹ̀ sí ní ṣan bẹ̀rẹ̀ sí ní ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti di ìlú mọ̀ọ́ká láti ara ẹ̀ láì tí ì ṣe tó ṣe pé àwọn tó wá ti àwọn tó jókòó tó ń jẹ́ eléré orí ìtàgé gan wá rò pé ah a máa jẹ́ rẹpẹtì a máa ti ń gbé nǹkan gbẹ̀yìn ní kẹ àwọn náà wá padà sí orí social media náà wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣe nǹkan táwọn yẹn ń ṣe ní orí sẹ́ẹ̀tì ń sìn tẹ́ bá dórí location sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń sọ̀rọ̀ wọn lórí social media yìí àwọn náà wá ń pè wá hmm, celebrity. àwọn gan náà fi ṣe celebrity. àwọn náà fi ṣe celebrity ń ṣe rígbá mú o lórí ètò ojúmọ́ ire ojúmọ́ ire lètò lórí ètò ojúmọ́ ire àwọn kọ́kọ́ tẹ́ máa máa rígbá mú ó pọ̀ lóríṣiríṣi tá a bá ṣe ń sọ̀rọ̀ ẹ máa yọ tì í ń bẹ̀ kẹ́ máa fi sí ọwọ́ òsì kẹ́ má bàa fi jẹun ìkan ni mo tún sọ yẹn àkókò ó ṣe pàtàkì àtàwọn nǹkan tí a gbọ́dọ̀ rí dìmú ẹ wo a sáré bẹ fún yín ni <laughs> àti ìwọnú agbami ètò gangan. omi ṣì ń bẹ lámù tẹ́yìn ò bá kánjú bó bá jóúnjẹ ló ń bẹ lọ́wọ́ yín ẹ gbé dáadáa sórí tábìlì yín ó sì jómi lẹ́ẹ̀fẹ́ lọ náwó mú ni ẹ sì fìrí ìjìkẹ́ mú mi tó tutù torí mi àti yín àjọ gbọ́n kínní hàn sínú ara wọn ẹ já dúkì lọ́hùn bá a bá padà dé ojúmọ́ ire yóò tún máa tẹ̀síwájú lórí Orísun TV. ẹ káàbọ̀ padà ojúmọ́ ire ṣì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ mo rò pé ẹ̀ ń fi ṣọwọ́ sí àwọn èèyàn pé ẹ̀yin náà tètè wàá jẹ̀ gbádùn o ojúmọ́ ti wà lórí ìtàkùn pé gbogbo wa náà ni kájọ jókòó kájọ gbádùn ẹ̀ akínyẹmí òun náà lórúkọ tèmi the finest boy. finest bọ̀bọ̀ ah, akínyẹmí ah. finest bọ̀bọ̀. bẹ́ẹ̀ bá wa ẹ̀ kó máa gbéyàwó ẹ̀ pamọ́ ẹbẹ o. <laughs> lórí ètò ojúmọ́ rẹ ojúmọ́ rẹ ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa àǹfààní ṣì wà fún yín láti gbọ́ ètò yẹn ní kẹ ní ní ní fúùl mm, tó kún lẹ́kùnrẹ́rẹ́ báyìí ẹ sì máa gbọ́ àmọ́ kí nípa ká tó lọ lẹ́ǹkan yẹn a ti sọ a ti yan ohun tá a fẹ́ sọ lẹ́nu kí ni ipa tí àwọn social media influencers kó nínú ìgbésí ayé wa pàápàá lórí láyé àwọn ọ̀dọ́ láyé àwọn ọ̀dọ́ ṣé ní ti dáadáa ni àbí ní ti rere á dẹ̀ ti yànnàná àwọn wo là ń pè ní social media influencers àwọn tí ọlọ́run ti gbógo fún pé mi ṣe máa ń fẹ́ pe àwọn hmm. celebrities nìyẹn because tí ọlọ́run ò bá tí ì gbógo fún yàn wò ó ò bá mọ nǹkan ṣe jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó máa mọ̀ ẹ́ hmm. kò sẹ́ni tó máa mọ̀ ẹ́ wọ́n á kàn máa gbọ́ pé à ah, mo dẹ̀ mọ èèyàn kan tó ṣe kí nípa àwọn èèyàn kí lorúkọ ẹ̀ àmọ́ jàre ògo ò tí ì dé ni láwọn tọ́lọ́run ti gbógo fún àwọn ló máa ń sábà ṣe àmọ́ níbi ọdún mẹ́ta sẹ́yìn láàyè covid nineteen nígbà lockdown ọlọ́run wá tú àwọn ògo rẹpẹtẹ jáde àwọn èèyàn gangan ló wá ń yọ eruku tó ń gbóná lálálá ní orí social media àwọn èèyàn wá ń lò wọ́n nítorí pé wọn tí wọn tí máa gba owó tó tówó tó àwọn tí ti tẹ́lẹ̀ yẹn ń gbà hmm, ìyẹn ló ló ń pè ní pé wọ́n wà affordable. wọ́n ṣe wà affordable <laughs> bẹ́ẹ̀ ni. ṣe rí wọ́n ní àwọn òwò kan wà tí jẹ́ pé téèyàn bá ń ṣe tí ò bá tí ì rí àwọn èèyàn míì tán ṣe ẹ̀ mm. tí wọ́n ti ń fi àṣírí ẹ̀ hàn àwọn èèyàn pé ẹ wá o irọ́ wọn pa o mm. kìíní ẹ̀yin náà lè ṣe o mm. ẹ̀yin náà lè ṣe o kó lè má yé wa àmọ́ tẹ́ ẹ bá ṣe rí pé ah ṣèbí nǹkan tán ṣe rè àwa náà lè ṣe òun nìkan táwọn tí wọ́n ń pè ní influencers yìí tí wọ́n ń ṣe lórí ìtàkùn ayélujára tẹ́ ẹ bá dórí TikTok ìbáyìí ẹlòmíì ijó lásán ló kàn wá jó ẹlòmíì kàn fẹ́ kọ́ yín bí wọ́n ṣe ń dáná ni ẹlòmíì kàn fẹ́ dẹ́rìn pòṣónú ni lórí ìtàkùn ayélujára tó lè jẹ́ pé tá a bá ti ń wò a máa ń gbádùn ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí bá a ṣe ń gbádùn ẹ̀ ó ṣe mí ní kàyéfì pé àwọn kan tún wà nù wọn tó jẹ́ pé ọ̀nà tí wọ́n ń gbà ṣe iṣẹ́ wọn hmm, kí fẹ́ sọ pé ọ̀nà yẹn kù díẹ̀ káàtó torí irú àwọn èèyàn tí wọ́n ń wo nǹkan tí wọ́n ń ṣe ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ lára nǹkan tẹ̀ fi hàn wọ́n níbi tá à ń lọ gangan ládé yìí <laughs> ìwọ tí o ti di sọ́nà ti gbogbo fún bí mo ṣe sọ́lẹ̀ nǹkan yẹn o gbọ́dọ̀ máa tẹ̀ jẹ́jẹ́ nítorí pé àwọn kan wà tó jẹ́ pé torí pé wọ́n kàn fẹ́ràn ẹ tó kàn fẹ́ràn àwọn social media influencers wọ́n bẹ̀rẹ̀ sí ní fi máa ṣe bíi tiwọn. wọ́n á máa ṣe bẹ́ẹ̀ ni. àti àǹtí lágbájá ah mo fẹ́ràn àwọ̀ ẹ̀ kírìmù tó ń lò gangan mo fẹ́ máa lò ó ibi nǹkan tó bí social media influencing gangan nìyẹn o. nǹkan tó yìnbó ń pè ní influencing gangan. òun gangan gangan nìyẹn o. aṣọ tí àǹtí lágbájá wọ̀ yìí èmi náà fẹ́ wọ̀ ọ́ kọrin lọ́rùn mi. òun ló yẹ jẹ́ pé àwọn tó bá ránṣọ tó máa yètè lọ́pọlọ tán lọ lo àǹtí lágbájá tí àwọn èèyàn fẹ́ràn sí táǹtí lágbájá fẹ̀rẹ̀ sí fi aṣọ yẹn jó báyìí. Hmm. ah ta ni ta ni plọ́ọ̀gì yín ta ló bá yín ránṣọ ẹni á bẹ̀rẹ̀ sí ní máa tà níwèrè wẹ̀rẹ̀ àǹsẹ̀sà ẹni tí wàá ṣe social media influencer àgbòwò àgbòwò tiẹ̀ sábà báwọn ṣe ń rí owó tiwọn nìyẹn àmọ́ ó wá ti kọjá pé aṣọ tó ń yẹn mo fẹ́ wọ̀ góòlù tí wọ́n lò yẹn mo fẹ́ lò irun tí wọ́n ṣe yẹn mo fẹ́ ṣe ó ti wá ń di pé ìgbésí ayé wọn gan àwọn èèyàn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ó tó ó tó ká máa gbé ìgbésí ayé táwọn èèyàn wọ̀nyẹn ń gbé torí a máa ń rí àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn social media influencers tí wọ́n máa ń fi wá lórí ìtàkùn ayélujára léyìí tó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n máa sá eré àsápajúdé mm-hmm. ẹ máa rí social media influencer mi tó jẹ́ pé amọ̀gbà tó bẹ̀rẹ̀ o àmọ́ bó ṣe ṣe ń gbà tó bẹ̀rẹ̀ o àmọ́ pé fóònù paná ojú kan fi kan ríran <laughs> òun ló fi bẹ̀rẹ̀ ń gbà tó bẹ̀rẹ̀ o àmọ́ gbà tó wá bẹ̀rẹ̀ sí ní ralé méjì mẹ́ta lẹ́ẹ̀kan náà tó ń kó oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó ń kó gbogbo ẹ̀ wọlé tó dẹ̀ ń sọ fún wa wípé ẹ wò ó ọlọ́run ti ṣe o tí ò dẹ̀ ṣàlàyé bá bóun ṣe rí owó yẹn tí ò ṣàlàyé bóun ṣe ń ṣe ní iṣẹ́ tó ń padà wá di òun mọ́ òun lọ́wọ́ hmm. ẹ̀ sà hmm. ó yẹ kí àwọn social media influencer òun náà kí wọ́n wá farabalẹ̀ kan wò kán bira wọn léèrè wípé àwọn tá à ń bá sọ̀rọ̀ ńlé báwo ni wọ́n ṣe ń rí wá sí hmm. tá a bá ti ṣe tiwa tá a bá ti lọlé ìgbésẹ̀ wo làwọn èèyàn yẹn máa ń gbé tán bá ti wo àwọn eré wa tí wọ́n bá ti wò tán báwọn òyìnbó bá fẹ́ ṣe àwọn ìtàgé mi ìgbà mi wọ́n á ní pé do not try this at all, at all. bẹ́ẹ̀ fẹ́ wo àwọn sinimá kan wọ́n á kọ síbẹ̀ wọ́n á ní parental guidance hmm. is advised that is to say ibi tí ẹ bá ti fẹ́ worú eléyìí o ẹ jẹ́ kí àwọn àgbàlagbà kan wà nítòsí àwọn kan wà tí wọ́n á ní pé àwọn ọmọ kéékèèké ò gbọ́dọ̀ rí àmọ́ lórí ìtàkùn hmm. gbogbo ẹ̀ pátápátá làwọn ọmọdé àtàgbàlagbà. Mm tí wọ́n láǹfààní láti wò hmm. ẹ̀yin social media influencer wa dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ hmm. ẹ jẹ́ á máa fi ẹ̀kọ́ tó yanrantí tó yè koro ẹ jẹ́ á máa fi ṣọwọ́ nítorí pé láàárín àwùjọ àwọn gangan làwòkọ́ṣe ká má parọ́ tanra wa. àwọn èèyàn wa lè mí tiẹ̀ bá lọ́rọ̀ nítorí pé <laughs> àwọn gangan ni kinní ló ń bá wí jù. Hmm. kò dìgbà tíyàn bá tó sọ pé mo fẹ́ ṣe bí lágbájá kó tó ṣàṣeyọrí náà kò dìgbà yẹn kò dìgbà tó bá tó sọ pé ah, àǹtí yẹn dúdú tẹ́lẹ̀ wọ́n á ti pupa báyìí àwọn ọmọdé fẹ́ràn ọmọṣẹ́ pupa èmi náà fẹ́ lọ bóra. bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ nǹkan yẹn ni pé a mọ báwọn kan ṣe bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. nígbà táwọn kan bẹ̀rẹ̀ àwọn tó dúdú ẹ̀ẹ́n nísìn àti mọ ibi tó pupa dé. àwọn wà yìí kẹ̀rẹ́ oníkálukú ló mọ bí àwọn ṣe wọn eléyìí tó wá ń jẹ́ kó máa ń jẹ́ kó máa ká mi lára nígbà míì ẹ̀wẹ̀ ní pé wọn ò ní sọ òótọ́ ọbẹ̀. wọn ò ní sọ ọ. ẹlòmíì ò pupa tó yẹn pàápàá gan ṣùgbọ́n light filter kámẹ́rà gan gbogbo color grading gbogbo ẹ ti ó ti ó ti ṣiṣẹ́ pọ̀ kó tó di pé rí nǹkan tẹ̀ ń rí àmọ́ èèyàn wà wò pé ah, ẹ wo báwọ̀ yẹn ṣe ń dán lólólóló ǹjẹ́ yìí ti rí wọn lójúkorojú rí ẹni lò láti rí àwọn kan lójúkorojú kẹ́ wá wo bí pimples ti ṣe dá mansion sí ojú àwọn kan. èmi bí a ṣe ń bá àwọn èèyàn wọ̀nyẹn wí èmi sì ń wò ó níwò pé ṣe rí bọ́ọ̀lù ọ̀hún ṣe dá àwa èèyàn òyìnbó á sọ wípé we are influenced by what we see hmm. àwọn nǹkan tá a bá rí sàkání wa báyìí hmm. òun ló máa ń ló máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ wa hmm. láti ràn wá lọ́wọ́ láti máa mú àwọn ìpinnu kan ká máa tẹ̀lé àwọn ìpinnu kan pé bá a ṣe máa ṣeré bí mo ṣe fẹ́ ṣeré òun náà ni ó ṣe jẹ bẹ́ẹ̀ ṣe ń pè ní influence yìí sẹ̀ mm. àní wípé ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni pé àwọn èèyàn ń wò yín ní àwòkọ́ṣe mm. nǹkan tẹ́ ẹ bá ṣe àwọn èèyàn á fẹ́ kọ́ àwọn ìṣe yẹn láti ṣe ó wá kí àwọn social media influencer bó bá ṣe é ṣe gan kí ìjọba bá wa ẹ dákun sà bóyá kẹ́ ẹ bá wa lọ́wọ́ sí i díẹ̀ káwọn ará bí kí wọ́n ṣe é ní kẹ̀lẹ́kẹ̀lẹ́ ẹ mo ṣì ń sọ̀rọ̀ lórí arákùnrin Trinity yìí ó wù mí o kí arákùnrin ọ̀hún kó dẹni tó máa jáde padà kó bọ́ sígboro àmọ́ lóòótọ́ ohun tó ṣe ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ tèmi torí ọmọ tí wọ́n ní ó lọ ṣe lórí ya káàwòrán ẹ̀ sílẹ̀ ó jẹ́ ọmọ kékeré ẹ bá tún wo àwọn kan ẹbẹ yìí sọ lẹ́ẹ̀kan pé wọn kì í sọ òótọ́ ọbẹ̀ mm. ẹlòmíì gan máa ṣe ìpolówó fún àwọn nǹkan kan mm. tó jẹ́ pé nǹkan yẹn lè ṣe èèyàn léṣe mm. ṣùgbọ́n wàá ṣètún polówó ẹ̀ torí àti gbowó hmm ẹ má jà á dánú bẹyìn ẹ má jà á kéèyàn má kéèyàn má sọ nǹkan tí ó mọ bẹyìn láàárọ̀ kùtùkùtù ẹ já là láàrin ká fi ijó ká fi gbé kínní ọ̀hún lárugẹ díẹ̀ bá bá tún wá padà dé a tún bẹ̀rẹ̀ sí ni máa ṣe social media influencer wa lọ hmm. à ń bọ̀ Ojúmọ́ Ire Ojúmọ́ Ire lẹ́tọ̀ọ́. Eyi èèyàn wa ń lé a gbọdọ mọ kí ni búburú ni rere o gbọ́dọ̀ lè gbé méjèèjì yẹ̀ wò kó dẹ̀ lè sọ pé hmm, eléyìí ò dáa hmm, eléyìí dáa àwọn láti fi ń kí yín káwọ padà sórí ètò ibi tí ẹ bá wà ibi táwa náà wà báyìí ojú yẹn ó mọ báwa ni òun ló wa wò wa gbọ ojú fi ń wò wá etí tẹ fi ń gbọ́ wa kò dẹ̀ ní di láṣẹ lọ́lọ́ lẹ́dùnmarè akínyẹmí wà lórí ètò adẹ̀ ń fi omijomi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ àwọn social media influencers yìí ká tó lọ lẹ́ǹkan lakínyẹmí ti sọ pé àwọn tó ń ṣe influence yìí gangan gan wọ́n gbọ́dọ̀ máa ṣe dẹ́ẹ̀dẹ́ mìíràn hàn àmọ́ sórí ibi tí èmi ń lọ tèmi fi ń sọ pé àwọn aráalé náà níṣẹ́ láti ṣe kí ni ìmọ̀ máa ń fa depression gbà mí ẹ jẹ́ kí n sọ true life story èyí tó tiẹ̀ ṣẹlẹ̀ sí mi gangan rí mm-hmm. bẹ́ẹ̀ ni láti orí àwọn ẹ̀rọ ayélujára yìí nǹkan kan ti ṣẹlẹ̀ sí mi tó yẹ kó fa depression fún mi ẹ mọ̀ kéèyàn kó òbítíbitì owó lọ yaṣẹ́ lóko o mọ gbogbo wàhálà tó tó tó rí o mọ ọkọ tó fa ilé èkó tó fa ilé ìpọ̀ kó tó ṣe o dẹ̀ mọ tójú ẹ̀ rí kó tó gbéṣẹ́ yẹn jáde ibi tó dé gbogbo wàhálà bówó ṣe wọlé padà gbogbo ẹ̀ pápátá ló mọ̀ àwọn tí wọ́n ṣe nǹkan tí ò dáa tó ti tiẹ̀ ó kàn déédé rí wọn tó ń ṣe àmú àwọn tó mọ̀ one on one tó kàn déédé láàrin oṣù kan wọ́n ti ṣe gbùrùgbùrùgbùrù wọ́n dàbí ẹni tí ò mọ̀ ṣe. wọ́n dàbí aláìmọ̀ ṣe. ó ti yẹ báyà kẹ́ni wọ́n dàbí ẹni tí ò mọ̀ ṣe á wá di pé ojoojúmọ́ tó bá ti ṣí social media àwọn nǹkan tó ń ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́kàn yìí dé pé ra wọn ní actress àbí producer ọkàn yìí dé ti rí wọn ti ṣe léyìí wọ́n ti ṣe tó wọn á máa wò pé èwo gangan ló ṣe tí ò dá ń bẹ̀ èwo ló ṣe tó mọ̀ ṣe ń bẹ̀. ó dẹ̀ rí nǹkan tán ok àṣìṣe tán agbé sórí YouTube bó àwọn èèyàn bá ṣe wò sí ló ṣe máa rówó sí ó dẹ̀ wo tàwọn yẹn lórí pé n táwọn nígbà tí ẹ wò lórí tàwọn yẹn gan ò tó ti tiẹ̀ àmọ́ wọ́n ń fa mansion yọ wọ́n ń fa ilé yọ mo wá sọ fẹ́yàn kan yẹn wá ní mo wá lórí social media pátápátá fún bí oṣù mẹ́ta mo wá sọ èèyàn kan wá ní à àǹtí ẹ̀nà àti ẹ̀rí ẹni fi gàsílẹ̀ṣẹ̀ lẹ́yà ni mo wá láti sọ fún ọmọ àjọ máa ń ṣiṣẹ́ náà ní pé ah, nǹkan báyìí báyìí báyìí tó rí lágbẹ́ tó rí kíní kan wá ní. Ah, ah, ẹ ti jẹ go fẹ́ẹ̀kì ẹ̀yin lẹ̀ mọ́ rọ́pà ẹ máa fẹ́ẹ̀kì ẹ̀ tí you have it ní iṣẹ́ ẹ̀ mọ̀ ni hmm. mo ní ẹ̀ hmm ó ní irọ́ ni iṣẹ́ mọ́ àhàhà ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àṣírí yẹn ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àṣírí yẹn òun ló yẹ kí n sọ lẹ́ẹ̀kan pé wọn ò ní sọ òótọ́ ọbẹ̀ fún yín ìgbà tó yá lèmi náà rí i pé wọ́n dìde máa ya aṣọ wọ́n á lọ ṣe photoshoot mm. wọ́n á ya gbogbo ojú ẹ̀rí wọ́n á ṣe photoshoot kódà mọ́tò wọn máa ya á máa ṣe báyìí ìwà wa rò pé ìwọ ló mọ̀ ọ́ ṣe ẹlòmíà hmm. ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní snippet hmm. àbí ṣé snippet wọ́n ń pè hmm, èmi ò gbóyìnbó <laughs> nígbà tó bá kù díẹ̀ kí wọ́n fi iṣẹ́ síta wọ́n ti káṣẹ́ lẹ̀ tí wọ́n fẹ́ jù ú ta wọ́n wá ní wọ́n ṣe snippet wọ́n fi hàn yín nígbà yìí bá kọ́kọ́ rí snippet yẹn ẹ̀ rí mọ́tò lọ lóníranran ẹ̀ rí lílọ lóníranran ẹ̀ raṣọ ẹ̀ ra àwọn ọmọge obìnrin tí wọ́n máa ṣe yóyóyóyóyó ah wàá máa wò pé ọlọ́wọ́n ọba o ṣèbí mi náà ṣèbí inú iṣẹ́ yìí ni mò ń ṣe mm. kí ló dé tèmi ò lè kúrò àwọn nǹkan báyìí náà jọ hmm. mm. eh, lóòótọ́ mo wá gbà bẹ́ẹ̀ pé ó yẹ kí àwa tá à ń wo àwọn kinní náà ó yẹ ká kọ́kọ́ mọ̀ wípé gbogbo nǹkan tá a bá ń wò lórí ìtàgé àbí tá a bá ń wò lórí àwọn amóhùnmáwòrán lórí àwọn eh, ẹ̀rọ alágbèéká wa kì í ṣe gbogbo ẹ̀ náà ló o mm. Mm. Mm. ṣe rí nǹkan tí wọ́n ń pè ní entertainment mm. ká mú yín nínú dùn ká dá yín lára yá mm-hmm. ṣe rí ọ̀pọ̀ ọ̀gbà ló jẹ́ pé ṣe la máa ń pò pọ̀. bẹ́ẹ̀ni kó lè dodidi kó lè dodidi kẹ́yìn lè <laughs> gbádùn ẹ̀ nílé àmọ́ tẹ́yìn bá ti wá wò tó bá ti wá ń jọ òótọ́ lójú yín òun ló máa ń ti àwọn ọmọ ọlọ́mọ ní ti gbọ̀ngbọ̀n mm. ẹ jẹ́ á máa sọ fún yín bí wọn bá sọ fún yín o ẹ dákun etí yín mélòó mm. ẹ bá ń sọ fáwọn ọmọ bí wọ́n bá dé láti sùkúù ẹ pé gbogbo kinní tí wọ́n ń wò lórí social media yẹn mm. ká fi dá yín lára yá nìkan ni o kì í ṣe wípé kẹ́ lọ fi tìpátì kúùkù kẹ́ ẹ lọ máa wá owó tí ò sí nítòsí béèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ social media influencing náà bó bá jẹ́ pé àwọn ọmọ yín fẹ́ ṣe àbẹ́yìn fúnra yín náà fẹ́ ṣe tẹ̀ wá ń wo àwọn tí wọ́n ń ṣe ń wájú tẹ̀ ní pé wọ́n máa ń ah, ná one hundred and sixty two billion billion wọn náà bí seventy hundred billion àwọn adarúkọ billion billion ẹ̀rọ wọn gbà yín ẹ̀ẹ́sà ẹ̀yin náà ẹ bẹ̀rẹ̀ láti ilẹ̀ pẹpẹ bẹ́ẹ̀ bá rówó ra tripod ẹ wági ẹgbẹ́ igi dúró mi kan eh. ẹ fi fóònù yín sáré ẹ lè fi sẹ́lótéèpù lẹ́ẹ̀ máa gan eh. ẹ wá máa jójó yín ẹ máa yọ̀ lọ́ọ̀ kò rí bẹ́ẹ̀ bá gba láìtì bíi one billion hmm. ẹ gba camera chain bíi six billion kì í ṣe gbà yẹn o irọ́ ẹ jẹ́ á ṣe ní kẹ̀lẹ́kẹ̀lẹ́ díẹ̀díẹ̀ hmm. gbogbo àlá máa débi tá à ń lọ Dubai òun náà ló pẹ́ sí o. ohun gbogbo tó ń dán kọ́ ni wúrà ohun hmm. gbogbo tó ń dán kọ́ ni wúrà <laughs> a gbọ́dọ̀ lè mọ̀ ẹ wọ́n gbà tí a máa bẹ̀rẹ̀ sáà yìí mo sọ pé a gbọ́dọ̀ lè mọ̀ nínú búburú eléyìí búburú ni o eléyìí dáadáa ni o lóòótọ́ lóòótọ́ gẹ́gẹ́ bí orúkọ yẹn ṣe jẹ́ influencing ó lè máa tiẹ̀ gbọ̀ngbọ̀n pé ah kí ni ìdá ìmọ̀ọ́gùn èmi náà èmi náà fẹ́ ṣe àmọ́ nípele nípele lọ̀rọ̀ ilé ayé wà bẹ̀rẹ̀ láti ibì kan ó ní ọmọbìnrin kan lórí tiktok ó máa òun kọ́ ló ní àwọn sáàndì tó máa ń lò yẹn o ó máa lọ wá àwọn sáàndì tó jẹ́ bíi kọ́mẹ́dì tó lè pààyàn lẹ́rìn àwa sọ àwa ṣe. àwa dàbí ẹni pé àwọn tó ń wo ètò ojúmọ́ rè báyìí tó bá yẹ pọ́n mọ ọmọbìnrin yẹn tí bá ṣe nǹkan tó máa ń ṣe ẹ̀ ti mọ̀ pé òun ni tó bá ti wá sọ̀rọ̀ tó máa ṣe báyìí <laughs> àwọn aṣojú kan báyìí àwọn ọmọ mi ń láìkí ẹ ojú yẹn máa ń pààyàn lẹ́rìn lọ́tọ̀ àwọn ṣùgbọ́n nígbà tá a lọ sẹ́yìn sẹ́yìn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kódà alákọ̀ọ́kọ́ ni pé kò pupa tó bó ṣe pupa ń sìn ṣé ẹ rí ojú ibì kan tó ti máa ń ṣe ní ẹ̀yìn báyìí ojú ẹ̀yìn náà báyìí débi báyìí nìkan ló máa ṣó ẹ ní rí ẹ wọ́n máa ṣerun yọ́yọ́yọ́ ara fi kìíní sétè a máa dán dán dán a máa ṣáná wọlé ẹ ní rí kò lóná kò lo ibi tó fàìn kò lo mọ́tò kò lo mansion just ẹ̀yin ẹ̀kan lásán plain kìíní báyìí adé ọ̀rọ̀ àkúrò wájú kámẹ́rà tó bá ti tó bá ti sọ̀rọ̀ tó bá ti báyìí adé kúrò wájú kámẹ́rà ó lọ nìyẹn kò lo nǹkan tó ṣe gbagbagba ṣùgbọ́n ní ìsìn òun náà ti di influencer nígbà tó bẹ̀rẹ̀ kò pupa tó yẹn bọ̀ ó ti pupa ń sìn nísìn òun náà ti ń ta cream àwọn tó ń ṣe cream àwọn tó ń ta cream ti ń lò pé wọ́n bá wa polówó cream wa o tó bá ti ṣe kọ́mẹ́dì ẹ̀ díẹ̀ á tún gbé cream síwájú á tún ṣe báyìí. díẹ̀ díẹ̀ ìpele ìpele ni má lọ wò pé lágbájá ní mílíọ̀nù lé ní èmi náà fẹ́ ní ó máa ń fa depression ni. àwọn kan tí wọ́n ti ẹ̀ ti nífọ̀n tí wọ́n ti lè kanná hmm bó ṣe jẹ́ pé ilé ńlá jàǹrànjàǹràn ni wọ́n ń gbé wọ́n á tún fẹ́ ṣe fídíò tiwọn gan hmm. wọ́n á tún padà sí bí ẹ kán máa ṣe bí ìgbàgbé abúlé wọn wà mi ì fẹ́ dárúkọ èèyàn àmọ́ arábìnrin kan náà wà tó jẹ́ pé bó o ṣe sọ yìí náà hmm. òun náà lọ mú àwọn bóyá orin àbí ọ̀rọ̀ táwọn èèyàn kan ti sọ sẹ́yìn òun náà wá múra bẹ́ẹ̀ mi ò jẹ́ gbàgbé kan tó ṣe bí ọmọ ọ̀tá báyìí ó wá wọ ṣòkòtò bàǹbà obìnrin ni ó wọ ṣòkòtò bàǹbà ló ṣàkún ètè bákan bákan ló gbé kámẹ́rà wájú lòun náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí ọmọ ìta wájú mm-hmm. kámẹ́rà bá a bá ti rí àárẹ̀ rìn mm. bó tiẹ̀ jẹ́ pé ilé ńlá jẹ̀ràn jẹ̀ràn ló ní ẹ̀wọ̀n bó lè bọ́ sáàrin títì kó mọ̀ dá máa ṣerú nǹkan tó ń ṣe yẹn náà mm. that is to say ẹ̀yin náà kò dìgbà tẹ́ ẹ bá nílé ńlá bíjó bá ń wọ̀n yẹn jó ó tiẹ̀ ṣe dandan káàjọ máa jó mm. ẹ̀yin ẹ̀jẹ̀ bá ti fẹ́ jó ẹ gbé fídíò ilé ẹ̀ máa ṣe fídíò bẹ́ẹ̀ ṣe ń jó ó dà kò burú pé ẹ bá ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin náà débi tẹ́ ń lọ ẹ má wàá fi agidi. ẹ má fi tẹ̀lé àwọn tí wọ́n ti gòkè. Mm. a sọ pé gbogbo àwọn tó gòkè ni wọ́n ń ṣe àmúlùmálà o ṣóyé ẹ̀yin torí bí èèyàn náà bá bẹ̀rẹ̀ láti sàlẹ̀ òkè ló ń lọ mm. Mm, ẹ̀yin náà lè ṣe díẹ̀ díẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fún máa dókè yẹn ibẹ̀ àwa fẹ̀ àyà àgbà yẹn dáadáa social media influencing kì í ṣe pé ká fi ṣe àwọn èèyàn léṣe hmm. kì í ṣe pé ká fi ṣì wọ́n lọ́nà ká fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ká fi dá wọn nínú dùn ká fi dá wọn lára yá hmm. òun ni wọ́n ṣe fún wọn. Hmm. bí mo yẹ sọ lẹ́ǹkan pé ọ̀nà méjèèjì ló pín sí rere wà búburú wà a ti sọ àwọn ibi tí ó ti lè jẹ́ ipa tí ò dáa ó yẹ ká tún sọ bí ipa rere tó tún wà ń bẹ̀ náà ó pọ̀ lórí social media yìí náà ṣe mọ̀ pé à ń di ọ̀rẹ́ à ń ní ọ̀rẹ́ mi inú tó jẹ́ pé ó máa wúlò fún iṣẹ́ tá à ń ṣe ó máa wúlò fún òwò tá à ń ṣe kódà ẹlòmíì á di ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n á di family friend. tí ìdẹ́ ẹ̀ ṣe lórílẹ̀‐èdè tó wà nìkan káàkiri àgbáńlá ayé ni o ẹlòmíì akọ́lẹ̀dẹ́ pé ẹ̀pẹ́ àmú fẹ́ràn nǹkan tó ń ṣe báwo ló ṣe ṣe à èmi náà ń ṣe nǹkan báyìí á wá di ọ̀rọ̀ pé jẹ́ àjọ̀dàṣẹ́ partnership ó wà dáadáa léyìí tí mo ti rí ní ẹ̀kú tó dẹ̀ jẹ́ àwòkọ́ṣe rere àmọ́ lórí ètò ojúmọ́ ire ohun táwa máa ń fẹ́ sọ ni pé àwọn èyí tí ó dá ibẹ̀ òun ni kẹ́ ẹ máa ṣà kẹ́ ẹ máa dì mú nítorí pé yín ò gbọ́dọ̀ wo ètò ojúmọ́ ire kó dẹ̀ tún sì máa wò pé báwo ṣe fẹ́ ṣe ilé ayé mi rárá o nígbà tẹ́ bá ti wo ètò ìtàn lọ́jọ́ kan ẹ gbọ́dọ̀ wò pé kìkì nìkan tí mo rí mú lórí ètò yìí eléyìí ni mo dì mú jẹ́ máa mú lọlé jẹ́ ń lò sígbésí ayé mi nígbà tó bá ṣe dáadáa sí gbèsè àyè ìwà ẹlẹ́ máa rántí pé à jẹ́ kí n lọ sórí Facebook kí n lọ sọ Fanny Figures sí pé à nǹkan tó sọ lórí Ojúmọ́ Ire ó máa wúlò fún mi o jẹ́ tètè lọ sọ fún Akínyẹmí pé àgbẹ́ni ó já mi tọ́lọ́jọ́ yẹn o ó dẹ̀ ṣiṣẹ́ fún mi o jẹ́ ohun kan tó máa ń jẹ́ kí orí àwa tá à ń sọ̀rọ̀ lórí ètò kó wú náà nìyẹn nígbà tá a bá ti sọ èyí tí ò da bẹ ẹ jókòó kẹwò pé àṣé kí ní ìṣòwò affect mi rí tá a bá tún sọ èyí tó da ẹ tún jókòó pé òótọ́ dẹ̀ ni o mo dẹ̀ lè mú eléyìí o nítorí gbà míì wà tó yẹn pé máa nílò nǹkan kan tẹ́ẹ̀ tiẹ̀ ní mọ̀ bí tẹ́ẹ̀ ti máa rí ṣùgbọ́n tẹ́ bá lọ sórí Instagram lásán àwọn influencers ẹ̀dá ti rí wọn báyìí ah ok ok ok ibo ni mo ti máa rí kíní ìpápápápápá ẹ̀dẹ̀ ti rà ẹ̀dẹ̀ ti sọ́ọ̀tì gbogbo ohun tó lè jẹ́ influencer làwa fúnra wa náà ẹ wá wa lọ sí orí ayélujára kẹwàá Orísun TV a tún padà bọ̀ ẹ mọ̀ kó mẹ́ o ojúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ lórí Orísun TV mo láì mo ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn wa bá a ṣe mú kinní ọ̀hún wá lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan fún yín àmọ́ kó tó wá di pé a tún tẹ̀síwájú ẹ jẹ́ ń fi kí n fàsìkò yìí kí n fi rọ̀ yín gbogbo gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi pátápátá wípé kí inú èèyàn dùn ó jẹ́ nǹkan téèyàn máa ń pinnu láti ṣe gẹ́gẹ́ bóyìnbó ṣe máa ń sọ wípé happiness is intentional hmm. ẹ mo fẹ́ sọ ilé torí àìbàámọ̀ ẹ ó ṣeé ṣe kárẹ́ nìkan àbẹ́nìkejì tí wọ́n ń wò wá bá a ṣe ń sọ yìí tó jẹ́ pé ẹ mọ̀ wò pé ah, kí wàá nìdí tí mo fi kàn tiẹ̀ fẹ́ jáde gan lóde tí mo jí lé ni gan bí èèyàn kan bá sọ pé tòun rí báyìí bó bá pàdé ẹlòmíì á mọ̀ wípé òun ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹnìkan lòun sunkún pé òun ò ní bàtà àmọ́ gbà tóun pàdé ẹni tí ò tiẹ̀ lẹ́sẹ̀ ló wà ó pé sàdánkátà elédùà ṣe rí àwa náà gbogbo ibi tá a bá wà ẹ jẹ́ kí nǹkan kéékèèké tá a bá ní ẹ jẹ́ ó máa tẹ́ wa lọ́rùn ká wá tẹpá mọ́ṣẹ́ ká fi ìdùnnú ká fi ayọ̀ àti ọpẹ́ dúdú ká fi kún ẹ wá rí i pé bí ó ti mọ wúre hmm. bí ó ti mọ wúre hmm. tí ó mọ lọ Ojúmọ́ Ire ó sì ń tẹ̀ síwájú hmm. Fineboy Akínyẹmí Johnson èmi náà ṣì wà pẹ̀lú yìí Annie fíngà yìí náà fíngàs yìí náà ni òun náà ni òun náà ni gbogbo nǹkan tí kò tó ó sì ń bọ̀ wá ṣẹ́kù nǹkan tíyàn bá dẹ̀ bomirin òun ló máa ń dàgbà òun ló máa ń wù tó máa ń so èso rere jáde ojúmọ́ ire lètò orí ètò ojúmọ́ ire báyìí náà láṣìwà tá a ti ń dá bí ẹnu tá à ń rọ̀ bí òòjò ó dáná mo fẹ́ ṣe gbé borùn. bẹ́ẹ̀ ni ẹ rí. ah ó dáa akínyẹmí má pè mí gbé bòmí ṣé wọn ṣé wọn kọ kìnìún ṣé wọn kọ kìnìún mẹyìn obìnrin ni pé ẹ ṣàwọn ṣe gbogbo ọsàn. ó máa ń dà ó máa ń dà àwọn obìnrin ẹ mọ ibi táwọn obìnrin bá ti dé amúlùdùn náà ń pè wá gbọ́dọ̀ máa mú bẹ́ẹ̀. àwọn gangan ni iyọ̀ ayé. yeah no tí o bá ti wo ojúmọ́ rẹ tó bá ti kẹ́kọ̀ọ́ díẹ̀ wá tó jókòó pé ah hey gist yẹn ká ní ì máa sọ ó máa mú wá ṣé wàá mọ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ẹ eh, èèyàn pé orin yẹn òun lòun ní ṣùgbọ́n èèyàn kan tí wàá ń já mi sí pé ẹni tó lórin gangan gangan gan tó tiẹ̀ ti kọ́ láti bí ọdún gbọ̀ngbọ̀n kò máa sọ̀rọ̀. ẹyin ò tiẹ̀ wá ń ṣe tuntun ní àwùjọ àwọn olórin wọ̀nyí àwọn wa ń kà mí láyà ó ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Hmm, kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. ẹnìkan ń kọrin ẹnìkan ń tún kọ ẹnìkan ń ṣe gíga ẹ akàn ń dára wa láàmú ni àmọ́ ṣe wá nǹkan tó máa ń ṣe àwọn èèyàn lórí ọ̀rọ̀ kìíní yẹn ni pé ẹni tí ṣe ọlọ́run ti gbà fún bẹ́ẹ̀ àwọn hmm. ṣe wá jẹ́ pé ìgbà tèmi ṣe ọlọ́run gbà fún mi bẹ́ẹ̀ ẹ jẹ́ ń bínú hmm. ẹ jẹ́ ń sọ tèmi náà káwọn èèyàn lè mọ̀ pé mo ṣe. Hmm. àmọ́ kinní kan wà ṣe bí àwọn èèyàn máa ń kọ orin tó máa lọ sí pàtí tí wọ́n á dẹ̀ mú gbogbo orin tó wà nù kz ẹlòmíì wọ́n á kọ gbogbo ẹ̀pọ̀ wọ́n á kọ gbogbo ẹ̀pọ̀ ẹ iye tó wá ń ṣe mí ní kàyéfì ń bẹ gangan ni pé kí wàá ní wàhálà tó wà lórí èmi ni mo lórin eléyìí ṣùgbọ́n nígbà tí mo fi ọ̀rọ̀ bá wọn kan sọ̀rọ̀ wọ́n á jẹ́ kó máa yé mi pé nǹkan tí ó fa wàhálà gangan gan hmm. kì í ṣe pé bí a torí pé ó kọrin yẹn lásán àmọ́ ó fẹ́ gbé jáde ní àwo orin ẹ̀ẹ́n kí wá ló di wàhálà ń bẹ̀. ó lè di wàhálà ah. èmi ni téèyàn bá ṣe àwo orin hmm. ẹni tó ń sọ̀rọ̀ yìí glorious yìí ó lòun ṣe àwo orin yẹn pé òun dẹ̀ ya fídíò ẹ̀ tẹ́lómi bá máa ṣe orin kán á ṣe orin yẹn wọ́n lè ṣe láwo wọ́n lè kọ ní bóyá praise concert hmm. wọ́n lè kọ bóyá ní eh, àwọn studio tó ń lọ tó ti ń ṣe gbogbo àwọn orin yẹn wọ́n lè kọ ní church wọ́n lè kọ ní anywhere ṣùgbọ́n wọ́n lè gbé jáde ní àwo bẹ́ẹ̀ ni wọ́n lè gbé jáde ní àwo nítorí pé sẹ́sọ̀ wà. Ah. ẹ kí wàá ní ká sọ sórí ọ̀rọ̀ irú orin African Queen tó jẹ́ pé ọdún two thousand and three lórin yẹn ti jáde hmm. nígbà tó rìn dẹ̀ jáde Blackface náà tún padà dé ó ní òun lòun kọ orin yìí o kódà blackface padà lọ tún orin ọ̀hún ó tún tún kọ ó gbé e jáde láwo ó gbé e jáde láwo african kọ mo rántí gbà yẹn tó ń sọ pé òun gangan lòun kọ orin yẹn fún ẹni tó kọ síta ìyẹn wa ẹ àárín wọn ló wà tó má ṣe pé bóyá ibi tèmi tèmi ń lérò ẹni jẹjọ tèmi èmi ọmọ Ọlọ́run ibi tẹ̀mí lérò ní pé bóyá lóòótọ́ lóòótọ́ African eh, ẹni tó sọ yẹn ẹni tó sọ pé ó padà ó lòun ló ń lo orin ó lè jẹ́ lóòótọ́ lóòótọ́ òun ló kọ ẹ mọ̀ pé ká kọ orin síta yàtọ̀ sí ká kọ sílẹ̀ àwọn kan wà tó yẹ pé wọ́n specialize nínú pé kán máa kọ sílẹ̀ ni mm. àwọn agbèfẹ́ni tó máa lọ kọ ní studio mm-hmm. so ó lè ó lè jẹ́ lóòótọ́ nǹkan tó lè mú ẹni tó lọ kọ ní studio tí gbogbo wa mọ̀ pé olórin tí ò fi sọ̀rọ̀ ó ṣeé ṣe ó ṣeé ṣe ni mo pé ó kó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ẹni ìyẹn ló kọ orin yẹn sílẹ̀ gbàfọ́ ga ẹ̀ gbàfọ́ ga ẹ̀ bá bá bá fi dáadáa tèmi o ó dáa mo kọrin mo jùlẹ̀ kò gbéra tó ẹlòmíì tún kọ ó gbéra ẹ ẹ̀ sà ẹ jẹ́ akọ́mọlùpọ̀ bó ẹjọ́ ṣe kí ní àwọn papọ̀ bó jẹ́ ká kú ṣọ́ọ́ ṣe mi ríks kájọ padà studio kájọ wájọ tún kinní ọ̀kan káfa akọ sí palazzo jígi gbogbo ẹ mm. wọnú ara wọn ká padà tún múlẹ̀. irọ́ o mo fẹ́ play devil's advocate láàárọ̀ yìí irọ́ ó ṣe máa bá mi sọ lórí tí mo dìdí tí mo lọ sórí òkè ṣé mo yàwẹ̀ tí mo gbàṣà tí ọlọ́run fi fún mi lórí yẹn ṣé o mo yí àdúrà tí mo gbà ṣé ìwọ mo rí orí òkè tí mo lọ kí orin yẹn tó dé ẹ ìwọ wá sọ pé o jẹ́ torí pé olórúkọ o wá fẹ́ à ó ṣe àkọ́kọ́ ó lọ o jẹ́ lọ kòkò mi o sórí ẹlẹ́ẹ̀kejì yìí à máa bẹ́ẹ̀ fà ó máa tóra wọn. nígbà tó lọ sórí òkè fún bíi sixty two billion. billion ìgbà tó wá padà dé ó ṣe padà lọ sórí òkè kó wá sọ fọlọ́run pé ọlọ́run bá mi gba orin ẹ̀ kúrò lórí ẹ̀ kó má kọ́ ọ májò kọ́ ọ májò kọ́ ọ. ẹ olójú kòkòrò ni nà ọ ẹ olójú kòkòrò ni ó mọ̀ pé orin yẹn máa dùn ó mọ̀ pé orin yẹn dùn ó mọ àwọn èèyàn máa láìkẹ̀ ló ṣe lọ kọ́ bẹ́ẹ̀ mi láìkẹ̀ kí èèyàn máa mú orin mi kí èèyàn máa bá mi túrá yẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin ẹ̀yin olórin kéékèèké tẹ́ wá ẹ gbọ́ tèmi o ṣe lé ya ilé títẹ̀ ń gbọ́ ẹ gbọ́ tèmi dáadáa ṣe rí i tó o bá ti mọ̀ pé o ní àìdíà kọ́kọ́ gba kinní kan pé ideas are global that is to say bó ṣe bọ́ sọ́kàn ẹ yẹn ó wà lọ́kàn èèyàn bíi one billion táwọn náà bẹ́ẹ̀ ṣe nǹkan kan náà mm-hmm. wàá wá make sure pé o ṣe tiẹ̀ lára ọ̀tọ̀ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ni òtò bá ti ṣe lọ́tọ̀ dáadáa tó dúró tiẹ̀ dángájíá kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè try ẹ ni photography nǹkan yìí sí you can never be like me ah, ọlọ́run náà <laughs> àdìgún alápò méjì gbé mi débẹ̀ láàárọ̀ àwọn eh, ojúmọ́ ẹ náà la ṣì wà eh, kí wàá tún sọ eh, eléyìí tèmi náà tún rí lórí ìtàkùn ayélujára mm. a ti sọ̀rọ̀ Davido ń jó mm. àmọ́ wọ́n ṣe àwọ́ọ̀dì kan. Mm lẹ́nu ọjọ́ mẹ́ta yìí eh, wọ́n pè ní BET awards mm. eh, tó o bá gbàgbé gbogbo ìkùnsínú tó wà lábẹ́lẹ̀ lọ́rọ̀ àwọn tí ń tẹ̀lé Davido mm. àtàwọn tó ń tẹ̀lé Burna Boy mm. bó a tán. Davido lọ pàfọ́ọ̀mù ní BET ah ó mọ̀ dùn ó mọ̀ láàrin o <laughs> àmọ́ tọ̀lẹ́ ní pàfọ́ọ̀mù ọ̀tọ̀lẹ́ nígbà wọ́ọ̀dì wálé. ee ló bá tán o ìwà ni ká sọ báyìí. ló bá tán. tẹ̀lé pé wàhálà ò tí ì tán láàrin àwọn tí ń tẹ̀lé Davido àtàwọn tí ń tẹ̀lé Burna Boy Burna wá padà délé yóò wá gba wọ́ọ̀dì jáde báyìí. you see in this life if you don't make it there is no evidence that you try. òótọ́ <laughs> dẹ̀ evidence ní lóòótọ́ bí èyí tá a sọ lẹ́ǹkan yẹn ṣé mo pé nígbà tí mo ní mo fẹ́ play devil's advocate mò ń fi ọpọlọ sọ pé ẹ o ṣètò alákọ̀ọ́kọ́ o mú jẹ o eléyìí ò ní ṣe ò ní mú jẹ torí àwọn èèyàn sọ pé ẹ òní dúró mi ò ṣe é o àwọn èèyàn ti mẹ́ni tá à ń sọ báyìí mhm. òun ló kọ́kọ́ ṣe téèyàn kan sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ torí ẹ̀ ó dẹ̀ gbéga. Mm. pátápátá. nígbà tí ọlọ́run máa gbéga ó dàbí ó wá dàbí ọ̀rọ̀ tó sọ pé ẹni tó bá ní evidence. òun gangan ni <laughs> Ah! ẹni táyé bá rí tó ní evidence lọ́wọ́ òun gangan náà mọ̀ orin yẹn gangan tí wọ́n ń pariwo ẹ́ O ti wá mi rí o ti pè mí wálé ẹ́ ó sọ mí dá ṣẹ́gun jésù ti nazareti o ẹ bá tún sọ ni jésù ti nazareti eh, jésù ti nazareti àlọ́ ti ràn mí lọ́wọ́ mo sanwó ah, fún mi o kí wàá ní kíkà lè mélòdì ó wá ṣe. ọ̀rọ̀ tó sọ ni mo ní ikí lẹ́yìn ọ̀rọ̀ tó sọ mo ní ikí lẹ́yìn ó wá mú tiẹ̀ ó tún wá fi ṣe ti ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ hmm. tó bá máa gbọ́ àwọn èèyàn tí wọ́n tiẹ̀ ti gbọ́ ti Dare Melody rí tó ń gbọ́ ti Fúnkẹ́ Glorious rí Mm. ọ máa sọ fún ẹ pé jésù ti nẹ́sẹ̀rẹ́tì aláṣeyọrí lórí náà òun ló ní náà òun ló ṣe jẹ́ pé ohun gbogbo tó o bá fẹ́ ṣe ṣe ní àrà ọ̀tọ̀ jẹ́ kí wọ́n dá ẹ mọ̀ jẹ́ kí ògo yọ láti ibẹ̀ wá sí. ẹ kí n fi ọ̀gá mi kan ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mm. kí n fi ṣe forest candle nínú bí a wà yìí bàbá bá fẹ́ kọrin wonderful glory of God ìtàn ìyanu ni o ìmú ṣọ́ọ̀ṣì ni o ìwé inú orin sọwọ́lẹ́ ní bá a jà sí pé kí ló tó kọ̀ ìwé inú orin níbo wọn gbàgbà da àlùjọ burúkú sí sí ṣùgbọ́n tí a bá gbé kíní òun kalẹ̀ fún un ah. ó sìn gbàtìgbà kéńkéńké ẹ wo wọn ti ń ṣẹwọ́ sí wa wípé ilé tó lọ káwa máa palẹ̀ wa mọ́ ká máa lọ lé ṣẹ́ẹ̀rí àwa ti sọ lóní díẹ̀díẹ̀ ó wà lọ́kàn mi pé ọlọ́run á bá mi túmọ̀ ẹ̀ dáadáa lọ́kàn yín mm. torí bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí àdúrà tí mo ní fún yín òun ni wípé ìdùnnú ayọ̀ mm. àlàáfíà mm. ire kó mọ tẹ̀lé yín kiri gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé sáàmù twenty three sèlìà ẹ̀mí fẹ́ ah! gbé mi oh my god olúwa lórí ṣọ́ọ̀bù kan mi. ẹ jẹ́ ọmọ lọ òjèrè finance boy akínyẹmí ọmọ Johnson òun lórúkọ tèmi tí mò ń fi tayọ̀tayọ̀ tí mo fi ń kí yín pé o àlàáfíà yóò mọ̀ bá yín lọ àtúnpàdé tó bá dọ̀la. Anna Babatunde èmi náà ni mo tún ń dágbére lórí ètò pé Orísun ni o Orísun lọ̀gá Orísun làgbà Ojúmọ́ Ire náà lètò ah, nǹkan tí mo fẹ́ filẹ̀ fún yín báyìí òun ni ijó àtayọ̀ ẹ̀wọ̀n gbígbà tí mo wọlé mo sọ pé ojúmọ́ ni ijó àtayọ̀ òun náà ni mo fẹ́ fi dágbére fún yín lórí ètò ẹ kẹsẹ̀ yágíyágí sí o kò yé yín a ti máa pàdé lọ́la ó dàbọ̀ o.